إخوة في الإيمان السلام عليكم ورحمة الله وبركاته آه، أركف فولا الله سبحانه وتعالى أبتريكاتي قفوات واجوا نبوى محمد صلى الله عليه وسلم أبلون على سبحانه وتعالى قبا أموي كاتي قناة قريب بأمارا لأنبي sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n bá lùgbà pẹ̀lú iman àwọn tí wọ́n mú islam dé etí ìgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá wa kí wọ́n bá wa gẹ̀ wọ́n àwọn òbí wa àwọn tó jẹ́ mùsùlùmí nú àwọn tó ń bẹ láyé ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ti kú nú wọn ọlọ́run bá kẹ́ wọn la hawla wala quwwata illa billahi al èyí tí a fi ṣe ìtara ẹni fúnra wa lónìí gẹ́bí oṣù àwẹ̀ tí a wà nínú èyí o náà ni ìnígbàgbọ́ àti ìwátúnṣe sí ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà nínú ìnígbàgbọ́ wa. ìwátúnṣe síbi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà níbi ìnígbàgbọ́ wa ṣáájú káfẹ́lẹ́ ìbẹ̀rẹ̀ ìkánnà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àpèjúwe ní oṣù ta wà nínú ẹ̀yìn ó dàbí kí dókítà kó sọ fún ẹ̀yìn pé òkúta ti dè tó lò torí pé sáájú tí oṣù rọmọbọ́n tó tó gbogbo ala ó ti kú ní ròyìn gbogbo ala fáwọn kan ti kú àwọn kò sí láyé mọ́ ṣùgbọ́n wá ṣe àwakù ìwá ṣe àwakù yìí wọ́n lápòjú rẹ̀ níbi kí dókítà kan sọ fún wa yí bóòlì náà ti yóò ṣe fíl tí dókítà bá sọ fún wa pé 30 days tẹ́ẹ̀kù lò láyé ṣe pé ẹn tó nílé bí mẹ́ta mẹ́rin yóò kó bẹ́yà kó ń lọ taa sàárò pọ̀ téyàn mọ̀ ṣe nẹ́fìlà téyàn mọ̀ yóò pọ̀ ẹn tí èyàn zàká ìsìkìfáàbù téyàn mọ̀ ṣe yóò bẹ̀ pọ̀ ju yẹ̀pẹ̀ lọ ẹlòmí àwọn àfáà wá ní kágbé ìṣẹ̀mí wa gẹ́gẹ́ bí ẹni pé Ramadan yìí o náà ni oṣù yìí náà ni tó kù tá lò láyé tábẹ́ ilé gbéṣẹ̀mí wa bẹ́ẹ̀ ìbádà wa ìjọsìn wa tá ṣe yóò fẹ́ jọjú àwa náà sì rí parí nǹkan ṣe torí bẹ́ẹ̀ mọ̀ rí nínú èèyàn tàjọ pẹ̀lú àwọn mùsùlùmí tí ó mọ̀ wípé ibi tó bá kù sí mímọ̀ sí next year next year yóò sì lè mọ́ dìí káwà gbé sí pé ibi tó kù sí ní last year tá a ṣe dé la fẹ́ ṣe dáadáa lọ́dún yìí torí pé next year yẹn lè má bá wa opportunity ọlọ́run fún wa káwà fi lè tún ìntà ṣe dáadáa ní last year Ramadan káfi lè tún ṣe ní yẹ́ yìí tàbátí wá gbọ́yàn yé yóò ṣàfihàn yí pé wow ọjọ́ kan nínú ọjọ́ tí wọ́n dá fún wa pé ó kù tá ti kúrò lórílẹ̀ ayé ó tún ti lọ eléyìí ó máa jẹ́ níbàámu sí ọ̀rọ̀ tí annabu Muhammad sallallahu alaihi wasallam sọ fún kanú àwọn àbádìlà ìpé kán máa ṣe ìbádà gẹ́gẹ́ ẹni tán máa ń ṣe ìbádà láàárọ̀ kán ṣe gẹ́gẹ́ ẹni tí wẹ́pọ̀ wò ní di ọ̀sán tán ẹni tí wò ní di alẹ́ a jẹ́ pé rọ̀mọ̀bọ́n eléyìí àti yóò máa ṣe gẹ́gẹ́ ẹni tí wẹ́pẹ́ kíni àní di ìmí eléyìí tó bá ti rọlẹ̀ lọ́kàn wa ẹni tí ẹ pé kùránì rẹ̀ ségesège nínú Ramadan yìí yóò mọ̀ pé àmúmọ̀lé ah, mọ́rí ní kàmọ́ ẹni tí ẹ pé istigfaru rẹ̀ tí ẹ pé ségesège ní onímọ̀ pé àmúmọ̀lé mọ́rí ní ṣe máa ẹni tí ń dẹ́sẹ̀ ah, even kí tún mọ́ ìbárò tí a fi ṣe tí oṣù yíwá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìbárọ̀ tí wá o ní pé ìkánú àwọn ọ̀jọ̀gbọ́n ó nù àwọn kẹlmẹ́tì kan ó ní ẹni tí ó bá pẹ́ àwọn ẹlẹ́ báwọn compete pé àwọn ẹlẹ́ báwọn compete fi umori dunia mẹ́nà kẹta ní fi umori duniya ẹni tí ó báwọn compete fi umori dunia wọ́n ní ní ti tàwọn àwọn oníbà compete àpèjúwe ẹnìkan lo iphone kò ní fíríkì àwọn débi káwọn àmọ́ òpé àpọ̀gbọ̀dọ̀ ah, a máa dáwó jọ gẹ́mìnà ara iphone ẹnìkan wọ gíní tó dáa kò ní fíríkì àwọn débi káwọn òpé á ah, ó yẹ kí mìíràn wọ́wọ́ kí n ra gíní o ẹnìkan kọ́lé kò ní sọ jọjú lójú àwọn débi káwọn ọgbà ah, ó máa yẹ kí kò ní jẹ́ tí ó fríkì àwọn torí pé kò múrì dúníyà ni wọ́n ní ṣùgbọ́n o mẹ́rin èyíkéyìí inú àwọn èèyàn tó bá ń kọ̀mpítì pẹ̀lú àwọn fi umuri al-akhirah níbi alámọ̀rí tí ó mú ẹgbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run níjọ́ gbìdà alìkíyàmà àfáà wá ní àwọn náà ó bá kọ̀mpítì lápòjúwe ẹnìkan ó ti ka jízù mẹ́wàá ìwọ sì wà lórí jízù ẹyọ kan wọ́n láwọn ọmọ òpá ah, tó fi lè mú lápẹ́já ka jízù mẹ́wàá ah, jẹ́ mìíràn sáré ka ní tí ó jù jízù mẹ́wàá lọ lápẹ́já ni ẹ náfìl náfìl tó yàn náà ọwọ́ ìdìmọ̀ òru mọ́bìnrin ṣùgbọ́n kò rọ mí lọ́rùn kí ma gbé máìkì gbàǹgbà báyìí dání so àlọ́ ìṣìnà wọ́n ní ṣùgbọ́n ẹni tí ó bá báwọn compete tẹ́ pé tó bá ma fi ṣe yẹn ran nígbà mo ti yẹn nẹ́fìlà báyìí mo ti ṣe stick for báyìí mo ti ṣe ìbáadà báyìí wọ́n láwọn ẹ̀ ń ń sọ ní sọ́mbì ní pé kò jẹ́ròyìn mọ́ nínú àwọn nǹkan tí ànábà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa àríkọ́ ànábì jẹ́ bóyọ ẹgbẹ́ ìta ń ní kéta ànábì sọ bí ó ṣe jẹ́ pé ìwọ ni bó ṣe máa ń ba iṣẹ́ olóore yẹn jẹ́ bí kéta ṣe máa ń ba iṣẹ́ olóore yẹn jẹ́ ànábì sọ sallallahu alaihi wasallam wa sọ yìí ó wá fi àyàfi sí pé níbi tí kèéta lè wà tí ò ní bá ṣe olóore èèyàn jẹ́ tí ò ní bá ìbádé èèyàn jẹ́ ibi tí kèéta lè wà wọ́n lò náà ni kíyàn máa ṣe ìwà ẹ̀ṣẹ̀ kí ẹnìkan kó wá rẹ̀ tí ń ṣe ìwà dáadáa anábà Muhammad sallallahu alaihi wasallam àbí bí qira'atul Qur'an àbí bí àwọn ìbàdá ti kọ̀kan tó bá súnà anábà Muhammad sallallahu alaihi wasallam kẹwa máa ṣe wípé ah lábẹ́já ti láìkó mọ̀ yẹn fi lájú ṣe àgbẹ́já ń pè ń kéèta náà ni pé kó o gbá ah, lábẹ́já ó sì máa wọ gíní èmi ló sì máa wọ àbí ìjọ́ sì máa wọ gíní àbí ètò jẹ́ kó ní ọmọ pèrún yẹn yìí sì máa sájú ẹ̀rí mọ́ta sí máa pèrún torí pé a wò pé ah, o gbọ́dọ̀ gbọ́dọ̀ dájú anábì níbi ètè ẹ̀tí lè ṣe tí ò ti ní jẹ́ wàhálà ó níbi kó jẹ́ pé níbi ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run kìí ṣe níbi ìwà ẹ̀ṣẹ̀ eléyìí ó fáwà lọ síbi ọ̀rọ̀ tí àfáà wa sọ yìí pé intanti máa compete pẹ̀lú àwọn èèyàn umuri dunia fi umuri dunia kò bọ́ jẹ́ bẹ́ẹ̀ kò bọ́ jẹ́ bí àlámọ̀ ilé news nínú tí ń kó báwọn èèyàn lónìí tó ń kálukú lé lónìí ó ní pé àwọn ọ̀pẹ́rẹ̀sì ara wa àwọn náà wọ́n fẹ́ra wá lẹ̀ láti jẹ́ kí á wà ọ̀pẹ́rẹ̀sì àwọn pé ṣẹ́ẹ̀rí níbọ̀ àgbà tó máa ń wá ni ó dà pé àwọn set ó yẹ kébìnrin àwọn set báyìí kódà ẹlòmíì wọ́n ọ̀pẹ́rẹ̀sì débi pé ó wò pé ẹwọ́ ó ló ṣe sàdínì ṣẹ́ẹ̀rí àwọn ayélujára rẹ̀ rí adúrú mọ̀lú tí wọ́n ẹ̀rí àwọn èèyàn tí wọ́n rán mọ́kà ní tẹ́ni ẹgbá gbẹ́sìn yìí ń tàà sọ fún ni pé fine owó ṣe ṣe àdínì ṣùgbọ́n kìí ṣowó nìkan kíyàn mọ́ lórí èèyàn tó lè rí àdínì ṣe torí pé táàmù sọ fẹ́ ni ẹni pé sọ iye olówó tó mọ́ ní máyé tèdé mọ́sálásí lásìkò dáwà ìdápọ̀ ẹ̀ olówó kan olówó ni o ó wá àwọn tálíkáwá tẹ́ẹ̀kọ́ ìtọ́kówó ló ṣe sàdínì ajẹ́pẹ́ àwọn tó lówó lọ́yẹ̀ ló yẹ kán ọkọ́ mọ́ dé mọ́sálásí tẹ́kọ́ ó bá ṣe sàdínì fine olówó ló ṣe sàdínì ẹwà bí ìgbà sọ olówó kan tẹ́ẹ̀kọ́ náà ló fi jẹ́ mọ́ ájínù mọ́sálásí ó náà ló ti mọ́ pẹ̀lú ibi tẹ́ẹ̀ ti mọ́ rí wọn náà ni pé afẹ́rẹ́ po ẹmọ́kèrè ẹmọ́kèrè máa fún ní 5 litre ìyẹn náà dá àdínì náà ni abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àdínì kò ẹ̀ntẹ́ìs pẹ̀lú owó kò sí ètí yẹ́pọ̀ ọ̀nà yóò gbọ́dọ̀ lówó lọ́wọ́ nínú ẹ̀ náà láti lè ṣàlàyé ibi tí privilege wà ìdáadáa nígbàrí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ àtàwọn sàhábà wọ́n wò pé lọ́tún ló sì àwọn bá kìí sáàmùtàrà síkèdà jẹ́ náà lọ ni ó sáàmùtàrà síkèdà jẹ́ náà lọ ni ó mọ̀rùwá àwòjọ́ kan pé ah máa dẹ̀ rí kí mo la Abubakar anẹ́dùwà pẹ̀pẹ̀ pé ta ni ó ṣe tí ó fi dúkìá lẹ̀ torí pé mẹ́fẹ́ lọ sójú ogun Umaru wá ní àníyàn pé òun rí pé tó wọ́n kò lẹ́ yìí yóò ti tàbí lọ jama'a Umaru lọ gbà tí ó kó nǹkan wá tí ó kó dúkìá wá ó dá gbogbo dúkìá rẹ̀ sí nígbà tó kólẹ̀ ànábì bí léèrè kí ló sílẹ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ nù lé ọ̀nà ànábì mo dá méjì ni mo dá méjì mo á kó kan wá mo kó kan lẹ̀ fáwọn mọ̀lẹ́bí ànábì ló ṣe dà ó ṣe dà èèyàn rí ní ọ gbogbo ọ̀dá ń kó wá ó mọ̀ òtù gbogbo àyìn lónìí jẹ́ àwọn bá bí òní ohun ìmẹ́lẹ́yàwó ọ̀bí àwọn sàhábà nìyẹn radiyallahu ta'ala anhum ajma'in àbákìrì bá dé aláhàkọ́kẹ́rì ó bá kóólẹ̀ nígbà tó kóólẹ̀ tán it is not about quantity o kèye quantity na náà bí wọn o bí kìí capacity yẹn náà àbákìrì kí ló fílẹ̀ lé ni à ah, mo fọ́lá gbogbo tí mo ní mo kó ṣe ẹwọ ìtàwọn yẹn fi ń tí wọ́n fi ń compete òmòrò àkìrọ̀ alámọ̀rí àkìrọ̀ náà fi ń compete lágbàjá ti hákùnrin ah, hafiz ní ẹ̀mí ẹ̀bọ̀rọ̀ hafiz ní ẹ̀bọ̀rọ̀ jẹ́ hafiz mọ̀ṣàlá àwọn kẹta mọ̀ fi compete láàrin ara wa nìyẹn àbí 25 ní last year ìbílẹ̀ ah, gbọdọ̀ gbà bẹ́ẹ̀ kí ẹ tó gbàjá 25 yẹn náà mọ́ àṣẹ mi kó náà wò pé ìgbà pé lọ́dún a ibi tí competitions yìí tí Islam faramọ́ tó ti sẹ́tì nìyẹn àríwá àti mẹ́rìnwá ìtànìlẹ́bì sọ àti mẹ́rìnwá látọ̀dọ̀ àwọn sahaba àti mẹ́rìnwá lọ́dọ̀ àwọn salafu salihin àti máwọn àsáàrùwá ètò jọmọ́ta ayé tí wá náà bí lórí pé ìtàmà compete lé lórí kò gbọ́dọ̀ exceed kọjá pẹ́ntẹ́ ń pè ní umurul akhirah ọ̀rọ̀ ìjẹ́gbẹ̀rẹ̀ alìkíyàmà so ìta àmọ́ compete lé lórí tágbìyànjú láti compete lé lórí kókó ọ̀jẹ́ pé lórí ọ̀rọ̀ wedding gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá kan ṣe jẹ́ pé in tí wọ́n fi ń ṣe competitions lónìí tí wọ́n fi ń ṣe competitions lónìí O ní ọ̀rọ̀ wedding a wedding super kódà ibi tó super dé ọ́ọ̀lù ńlá ni wọ́n gbà ọ́ọ̀lù tí wọ́n gbà gan one million ní kágbé báyìí a rí pé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ fi ṣe competition sí alámọ̀rí ilé ayé ni mo rántí as at five years ago tí wọ́n fẹ́ rẹ̀ǹtì mof 21 tó bẹ̀ ní ring road mof 21 tó bẹ̀ ní ring road five years ago one million ní All a fẹ́ rẹ̀ǹtẹ̀ ọ́ọ̀lù yẹn dá lóòtọ́ ó ní lift ó lájà kìíní ó lájà kejì ó dáà níbàwọ̀n ó ní parking space pátá lọ kó ṣe dáa tó ṣẹ́fẹ́ tó rẹ̀ǹtì all one million àwọn selected people wà tẹ́ẹ̀bá wọn ni ó sọ fún gbogbo ẹ̀sìn ìnáwó kò lè sọ́wọ́ àtàlíkà náà tàlíkà tí ó sọ fún yóò dì nọ́mbà yẹn kù torí pọ́pọ̀ rẹ̀ tó ń ṣe lónìí ẹni tí ó fún lówó padà ní wọ́n anábìrẹ̀ ti wọ́n nù agbẹ́ ọmọ pé àwọn tó bá jẹ́ olówó ẹmọ́ ìjẹ́ pọ́pọ́ àwọn nìkan lẹ́mọ̀ pè sí ibi ìnáwó ó ìnáwó tàbí pé olówó sí ó sọ tí ó dèbà ẹwọ̀ gbọ́rọ̀ ìnáwó tó kálukú ṣe nìsìn àwọn tí sọmọ́ pọ́n fẹ́ sí àwọn abúnfẹ́ inshallah brother ní kò ní sọ inshallah brother ó pé òkèlé wọn ó tóbi wọn ó jẹun ó kàn gbìmọ̀jì wọn in tá ń fa àyọ́ ń bẹ̀ ní pé a ní tí agbẹ̀rẹ̀ yàn bá gbé mọ́ 21 àti tó jù bẹ́ẹ̀ lọ a ní kó mọ́ gbà ó ṣùgbọ́n tá ń sọ ní pé ó ń bẹ́nu fámílì yẹn tó lọ gba all 1 million yẹn tẹ́ pé 1 million yẹn sèwú sóòlù ẹni yẹn in terms of risk in terms of risk gangan tẹ́ni yóò kó nú olùsí ó ń bẹ́nu fámílì yẹn tó lọ gba all olówó ńlá tẹ́ pé ìdókàn need is 100,000 naira àwọn tí wọ́n expose ẹ̀ sí business wọ́n expose ẹ̀ sí business tí ó máa ṣe at least èyí ò rí freezer tó jẹ́ pé báyá bí close to 120 150 this time around fẹ́ni ẹ bá sì bẹ̀rẹ̀ business ó sì ní beverage tí ó máa ta sẹ́ǹpẹ̀ tó bá ra freezer sanra generator fún tí ò dúdú pé nẹ́pọ̀ òmùnà dé àwọn yóò mọ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé nǹkan rí ó tutù intern river ogbo wa ni pé wedding naming àwọn social issues yẹn tẹ́ṣọ́ láàmà tó competitive lára wa ẹ̀rọ àwọn brothers ní ẹmọ́ ẹ̀kọ́ jẹ́ ẹmọ́ ẹ̀kọ́ jẹ́ kí bẹ́yàn tí ó bà wà lẹ́rù mà àwọn brothers náà ti ń ṣe kí ẹ máa ń ṣe náà pre-wedding photo àbí ẹmọ́ pè wedding shoot kì í sáà wádá ok ẹjẹ́ ẹjẹ́ sọ̀rọ̀ ìkí ibi blue rí wa ìyàwó mi sọ pé kí jẹ́ ká ṣe pre-wedding photo àbí ẹ̀dá àmì èmi ò lọ kó àwọn tí máa ń yà kí sáfún ẹwọ́n yà fọ́sẹ̀ ọkàn o àbí àbúṣe kó tó bá yóò jùlọ mọ̀dẹ̀ lọ ìtí mo mọ̀ ní pé ẹbáfẹ́ torí ẹgbẹ́ àwátájẹ́ lọ́yà a máa ń láwọn guardian kàtà àjẹ́ tí wọ́n yà fọ́tò kan tí wọ́n àfihàn àwọn pé tàà níbi kọ́pì wọ́n yà fọ́tò mi kan jọ kan ní guardian eh, lẹ́gá <laughs> ó ní 500 naira mú èmi ó kò 500 naira lẹ́fún fọ́tò 500 naira pre-wedding shoot ẹmọ́ ṣe yẹn ìmí 5000 ìmí 2000 láti gbé bẹ̀rẹ̀ ni ẹni wọ́n gba 2000 yẹn kò tí ah, ránkì photographers ni kò tí di high class bá ṣe wọ́n sọ gbọ́n tá ń sọ̀rọ̀ kò sí tí a bá ti ń compete pẹ̀lú àwọn èèyàn lórí àlámọ̀ ilé ayé èyí ó bọ̀ sínú nǹkan kankan nínú tọ́lọ́wọ́ bàdìkẹ́ sọ pé ènìyàn ni mo bá bèèrè náà كانوا إخوان الشياطين فكان الشيطان لربه يبارك èyí ó di ẹni tí ó máa wà extravagant ká máa wà jẹ́ pé àsìgbó tún wá wà Islam ní ká mẹ́yìn tàtí ìnara wa kẹ́lì máa wò pé ah, àwọn ìsìn àmọ́lù mọ́ 21 wọn wọ́n tẹ̀ tún sọ pé tàwátẹ̀ 21 lọ́n sí nǹkan tó bá ti àtàṣòwò àti ń ṣe àti kọ̀mpìtì ní ara ẹnìkan ra dstv kìí ṣe pọ́rọ̀ yẹn ní kó pa rẹ̀ kó wẹ̀rẹ̀ náà gbọ́dọ̀ ra dstv bó ṣe start time wọ́n ní tàbí nira wà tẹ̀mọ́ recharge ìgbà kan ìrìnbó tí wáyé bóódé náà fẹ́ wọn fi wá wà wọ́n náà fi wọ́n mọ́ recharge start time mọ́kàn ló pé àforí àfọ̀hùn tẹ́nìkan ṣe ni wọ́n náà gbọ́dọ̀ ṣe tó but still òmòrò ilẹ̀ àkírọ̀ tí ẹnìkan bá ṣe dáadáa rí pé wọ́n náà ṣe àbíkó ṣe jù ní tàà kò sáàbùrú ní kíyàn òpé wọ́n ni wọ́n máa ń ṣe tafsiri ìkánà àwọn kòbàrọ̀ òmìnira ulama ní àti Saudi orí bí ẹ̀tì ilẹ̀ ti wá lè wù kí wọ́n náà kò ni pé kò fẹ́ lékún fìlẹ̀ ìm kò wá sáàbùrú ní kò wá òpé àìwò kéèkì ń wù mí jẹ mo fẹ́ lọ rà ní ọlọ́dúnrún àbáwọn orí ìsìtàn lè bá wa pàdé ní itri kó rí bá gbájẹ̀ lọ́fẹ́ ìyá tó fi chickens ẹ̀yìn àbára tó jẹ gẹ́rin wàbọ́ ẹ̀lẹ́ orídìí ògbé ẹ̀yà bá tó rí bọ̀rọ̀ wọ́n jẹ chicken no ìyẹn ṣe gbẹ́yà ń kọ̀mpìtì pẹ̀lú pé ayé o exposure máa ń determine kí ni yóò jẹ ẹlòmíì wà fẹ́ pé kò mọ̀kèlé jẹ jẹ best food ti ẹ̀ nìyẹn tó bá lágbàá tó lówó rẹ̀ lọ mọ́ inshallah ìwọ tó wá mọ̀ pé ẹja alárùn tán bá ti rún sínú ẹ̀fọ́ tán ara fùfú 50 naira méjì sí ọ̀pẹ̀nu lájú ní àbáraka náà wà ní ok aláàrùn náà tí wọ́n wáyé wọ́n ni pírífíọ̀mù ní o náà ẹ̀yìn mọ̀ yà nínú Islam mo pé point tàbẹ́ mú jáde ní ọ̀rọ̀ ìjì clear a ń sọ̀rọ̀ nípa àwọn àṣà àwọn tá a mọ ìṣẹ̀mí ayé wa lé lórí torí pé nínú topics tí a ń bá lọ tá a fẹ́ mú tàbí àwọn west kan wà tẹ́ kó ti di kí lórúkọ rẹ̀ ní ilẹ̀ Yorùbá muskila láti pa àwọn musulmi tààkù ewé ní gbogbo muskila ilé nìsì ìlú òkú ti wọ established nínú àárín àwọn wa so kò nílá káàtẹ̀mọ́ tún muskila tún kò ní plural rẹ̀ nìyẹn muskila náà là ń sọ atmọ́tẹ́gbẹ̀ muskila àwọn wàhálà àwọn àwọn ọ̀dọ́ la ní pm jù ní sí ẹmọ tó yẹ pàdà ní pm jù àwa la dá kí ò fi sí pé tí kẹ́lìmọ̀ ti mẹ́sọ fi kú àwa gẹ́gẹ́ la dá tí kẹ́lìmọ̀ yẹn fi kú ṣẹmẹ kẹ́lìmọ̀ yẹn ẹ má yẹ̀tẹ̀ dé kó fi sáà mẹ́rin tiẹ̀ kó pé pérépéré kó bá lẹ́nu ásámú mọ́sáàsù ṣe ẹgbẹ́ wà ládá ṣe mọ̀ ìta fi dá àwa là ń tètè mọ́sálásí là ń pè rún àwa là ń sọ fún wọn ní mọ́sálásí pé ilé ah, ah, òtún méjì mọ́ wọ́n tún lè kí ìṣá ilẹ̀ yìí tàràwí ah, gbogbo tí mo sáà ń yà sí sáà ń gba kí wọ́n clear àwọn kan máa ń gbé kí lórí ọ̀rọ̀ Sheikh Uthaymeen gbé gan kí mọ́ gírí lẹ́yìn ẹ̀yọ ẹ̀mẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tí Sheikh tó bẹ̀rẹ̀ àwọn ògbà àgbà afáwa ni wọ́n ṣùgbà àgbà dẹ́sọ tó nípa arígbé tẹ́ sọ yẹn kọ́ ìlànà fi mú wáyìn wọlé bẹ̀rẹ̀ ká fi rìn ilẹ̀ bí ọ̀rọ̀ tààrà wíṣì àfáà ní ká sọ tó gbélé kílẹ̀ wà bí ká mọ́ sọ ṣe pé a ní fábìl ajẹ̀ní mọ̀ fábìl a ní ìdìgọ́m àti múdígámù fi yìí ìdìgọ́m àti múdígámù fi yìí ìṣá ìgẹ́gan fábìl ni ẹjẹ́ fi yóò bá sọ káwọn kí wá mọ̀ kọ́ ti wọn lọ ìṣá tàràwì tẹ́rẹ́ fi kí ìṣáì wọ́n gbé ọlá fún ni ẹjẹ́ tó sọ́bọ̀ léèbù fábíl wal mafazil múdígámù àti múdígámù fi yìí múdígámù àti múdígámù fi yìí fine a ní president identifies president so ó ṣe pé treatment president yàtọ̀ sí vice president wọ́n wá invite president pé kó wá sí venue occasions kan ó wá rán vice president wa wọ́n appreciate the vice president but yóò dùn mọ́ wọn ní tẹ́ẹ̀kì president ẹ̀gẹ́ ló bá wá ságbàbẹ́ fine bẹ́ẹ̀ náà wá ní àwọn tẹ́ẹ̀kì àti wọ́n sọ di pé tààrà ìlà fún mọ́kíṣà ọlá gangan ó ní kẹ́ẹ̀kì ìṣá ìkíṣà ọlá gangan nu ìṣá ìkíṣà àdọ́gbọ́n pé vice president wá kí president mọ́ yọjú tó kéṣàn tàbá pè sí ó ní kẹ́ẹ̀fì ìṣáì kẹ́ẹ̀fì tàráwì ṣe ìṣáì ọ̀rọ̀ tí mo sọ ẹ̀kẹ́ ṣe pé bọ́yá lọ́jíkì tọ́rọ tèmi o ṣe ìdínà kọ́ yìí sọ àjọ́sí wọ́n bẹ́nu tí àwọn tọ́sọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ wà lè ké wàlẹ̀ ṣe ìsọ́bẹ̀ wípé ah, wọ́n ni fìtínà ó tí mò mọ́ tó rántí kó dáa pé ṣẹ́kọ̀ fẹ́ ní ìgẹ́nà bàárì jíjọ ọ̀rọ̀ yẹn pé fìtínà ti ṣe ìlàwùjọ wa nísìn ẹlòmí ó wà nílé yóò wọ́n fẹ́ wù ẹgbẹ́ wọn mọ̀tí tààrà wílọ̀ máa kí ṣáì pẹ̀lú ẹlòmí à ń dìlé ìṣáì á nìkan àmọ́ mọ̀ kí lọ àwọn kan dì àmọ́ ẹlòmí kò ní kánjú kò ní tara fún fẹ́ wá kí ṣáì ó ti ọkàn ẹ ti balẹ̀ tó sọ pé a lè kí ìṣáì lẹ́yìn tààrà wí ẹjẹ́ ti pọ́n ìdímọ̀ ní tó ṣẹlẹ̀ ní ìsìn mú ń sọ o ẹ̀ẹ́kẹ̀rí pé tàràwí ní fi ń kí ṣáì ẹ̀yìn tàràwí ní fi ń kí ní mú sọ pé mùsùkílà tí àṣàbáà ṣe àwọn àbá ní ṣe bá àwọn àbá nǹkan ṣe ẹ̀tìrí pé tàǹkan pé mùsùkílà tí àṣàbáà mú sọ pé ìtawọ̀ gbogbo tó bá ti ṣe pẹ̀lú mú sílẹ̀ àti ṣàbà láàmù sọ́nà rọmọgán rẹ̀ ṣáàlá kọlọ́jẹ́ mi wógún lórí dáadáa èyí ó fà tó jẹ́ pé tàbá ti rí rawa túnṣe àwọn múṣkìlà yóò mọ̀ kúrò bẹ̀rẹ̀ díẹ̀ torí pàdà lásán àwọn àbáyẹn pé ẹmọ́wùdẹ̀ sọ pé ẹ má ẹ̀ṣẹ̀ dé kó kí ṣáìtì ẹ̀mẹ́ni pérépéré kó bá lẹ́nu ásámú ẹ̀dà ní ásámú àwọn alágbégbò lẹ́nu wọn tó díẹ̀ láti gbégbò lẹ́nu wọn wọ́n tún fi ìṣá ìsan ìṣá ìlú ní o mọ́ fi tàráwì san ìṣáì tó jí mọ́ ti gbọ́ yé tán bí ọ̀rọ̀ yẹn kò lẹ́nu wọn ọ̀dọ̀ tó wá gbọ́ yé yẹn gangan ní fi tàráwì san ìṣáì tẹ́ bá sọ fún ìmọ̀ ẹ̀yìn pé ẹ̀yìn ògbọ́ pé wọ́n sọ pé yóò sì kẹ̀rí fún yín a wà sọ fún pé àhà ah, àhà ah, ah, ọ̀daràn ni ọ́ sàábé tó fi mẹ́rìí wáhùn kí ló fi sàn ṣáì ìṣáì ló fi sàn ṣáì àìbẹ́ẹ̀kọ́ yìí sàbé tó fi mẹ́rì gẹ̀gẹ̀ wà ìṣáì ló fi ṣe kí ni ló fi sàṣáì àwọn èèyàn rẹ̀ tí wọ́n lé lọ tí wọ́n lé dé mọ́sálásí ànẹ́bí wọ́n ti jókòó dì mọ́sálásí sẹ́ẹ̀kún wọ́n tọ́pá àwọn èèyàn gan wọ́n délẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti jókòó dì mọ́sálásí kó wá kí ìṣáì fún wọn kóhùn tó wá di pé wọ́n kíṣà ilẹ̀ yìí tí ẹ̀ ah, ọ̀rọ̀ ìbó ṣe ń káàkiri àtó ní ìlú ìbàgbòye torí ẹlòmí ọ̀tà kàdìs fún bóyá ń torí pé kìí ṣe bọ́rọ̀ pé being a lawyer but ṣe gbéyàn mọ́ scrutinize word and there are some in between the line you read in between the line kìí pé kàkà pé ẹ̀rí ibẹ̀ wá ní pé sàbà yẹn wá tí òun sọ ìṣàlò kí lẹ́yìn ànàbì wọ́ẹ̀tọ̀ lọ fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn tó wá kírun fún yẹn ṣe pé kò lè sọ fún òun sọ̀tà ànàbì di náfílà pẹ̀lú ti ti ẹ̀yẹn ní òjẹ̀ nẹ́fílà àwọn yàwó ń kí ọ̀rẹ́ ìlẹ́yìn nẹ́fílà ilé ìlàpá mẹ́rin wá pé káṣe kìyà pàlẹ́sẹ̀ kí ní kan fáìn ó sọ́dá àtakò ẹ̀ àdífì yóò ṣe takò àgbàbẹ́ ṣùgbọ́n tá à ń sọ fún ọ ni pé kéṣà àbí ń pẹ́ jọmọ́ sáà lẹ́yìn àmìlì àwọn tó bẹ́ kírun ìṣà lẹ́yìn tiẹ̀ tí wọn ò sì mọ́sálásí kọmọ dúródè ìgbà má àsọ̀rọ̀ kí ló wá mẹ́yìn ọ̀dọ́ lónìí Màmà áwù láàrin mùsùlùmí, kí ni tó bí àwọn mùsùlùmí gẹ́gẹ́? Kí ló bí àwọn mùsùlùmí gẹ́gẹ́? In tó bí ní pé ọ̀dọ́ ti ríra rẹ̀ sí pé àti gbọ́yé, kó ti máa tó ń tó ń gbọ́yé yẹn kò yóò gẹ́gẹ́, ó wá ní Mudigam, mahmud gamsi gbogbo ara mọ̀ pé ibù nínú òfin tó jẹ́ lọ tí wọ́n ń ṣe Nàìjíríà ń bí right ti president ní yàtọ̀ sí ti vice president ní ó tún yàtọ̀ ẹ̀ẹ́dẹ̀ tí ń bọ́ wọ́n láwọn tí wọ́n tó mọ́ tẹ̀lé kí gan tó yàtọ̀ even ó sàfihàn yí pé tàdákìlù tó ń wọnú àwọn ìbàdá àti wá yẹn ayìn láti sàkíyèsí èyàn tí àmọ́ ìlàjí lásán kò sáburú àfáà tó bá jẹ́ pé ò ní àfáà mọ́sáàsí ó lè sọ fún yí pé ah, kò kà sí sọ kọ́mọ̀ ẹ̀fà fẹ́ takú súnà nẹ́bì alẹ́ ní ẹmọ́ kí ṣe ọ̀rọ̀ ojú ogun ó ń lẹ́n tó jẹ mọ́gíríbì tí wọ́n kí lẹ́yìn ìṣáì kí àwọn olóòmọ́ látọ̀ ọjọ́ ọ̀wọ́n á jẹ mọ́gíríbì tí tí tàbí tó àbá kò tí mọ́sá látọ̀ ọjọ́ ti débi ẹ̀yẹ́ wo bọ́ chelsea ó wà wò pé a ah, kò sá burú mẹ́ta jẹ́ kíṣà látàkì mọ́gíríbì ṣẹ́ pé ara tó sì gbọ́ kó mọ̀ fi ṣáì kí náà fílà náà ló tún sì gbọ́yé bí yẹn náà pé ẹ̀yìn tán fẹ́ kí ṣáì àkàn kí mọ́gbíbì mi lẹ́yìn wọn nǹkan sàlámù ní ẹmọ́ wọ́n yóò kàn sàlámù ní sàtàlámù lẹ́yìn mọ́mù yóò kàn jọ ọ̀yọ̀kan yẹn náà ní ó bá ṣáì ó tún bá wọn gírí ó kíjẹ̀ mọ́ ìṣáì ó tún kíjẹ̀ mọ́ ọ̀daràn pọ̀ ó gbé òun tàbí kí mẹ́ta lẹ́yìn mọ́mù bí ìṣáì òun sàlámù àtàwọn ẹgbẹ́ ó ti ẹ̀ka gbogbo tàbí ẹ̀bẹ́ yọ kẹyẹ náà ó bẹ́ fi méjì òkò kan àbí òkò mẹ́lẹ̀ ọgbọ̀n pẹ̀yẹ méjì so ẹjẹ́ kí gbogbo wa ká padà lọ sí ilé kí kó wá jẹ́ ilé kí ó tí wọ́n ti kọ́ wa lẹ́sìn ìrùtọ́ kó sì jọjọ́ àfà tí ó sòdòdò fún wa lásìkò tá wà yìí gẹ́ bá ṣe mọ̀ pé nílùú tó bá dáa ìlú tó bá dáa kò dá kí ẹ̀mọ́ ni lọ́yà nílùú tó bá dáa náà tó bá jẹ́ us kò yá kí ẹ̀gbọ́n láàfà tí ó jẹ́ àfà kì í sáfà àti mú sọ nípa àfà tó lọ mọ́ gbé ayé tí a fẹ́ bá yí ọ̀sẹ̀ òní àfà tó lè sí kọ̀ sí pé àníwà láti dí kí la fẹ́ ṣe ẹ̀sìn yìí tí mo gbọ́ yé rè ṣe bó ṣe ríre mo tún gbọ́tá sọ báyìí ṣe bó ṣe ríre ìkánná àwọn ọ̀dọ́ tó jọmọ̀ ya ó bèèrè bèèrè kan lọ́wọ́ mi ní jẹrin àbí jarun ìjánu ló súnmọ́ ó béèrè béèrè kan lọ́wọ́ mi ìbéèrè tó béèrè lórí ọ̀rọ̀ genotype àti istikhara mo pé bí mo ṣe wá sàlàyé ń pọ̀ ọ̀rọ̀ genotype tán pé kò ṣe rule out this time around let's be sincere it's not about prayer exposure ṣegbín torí pé a ti kàwé kò ṣe rule out mo á sọ pé I happens to be a typical example torí mo nínú fámílì mi ọmọ ìyá ìwà bèèrè pé òun gbọ́ta àfà kan sọ wípé ẹ bá ti ṣe istikhara tó tún àlọ́ ṣe genotype kò ní gbàgbọ́ ní istikhara tó ṣe nìyẹn yípe àbí ẹn tó ọkọ̀ lọ ṣe genotype tó wá ṣe istikhara fún ilẹ̀ lọ sí istikhara mà fẹ́ bí genotype tó ṣe rẹ̀ ti mọ́ á ní àhàhà àfà tó mi fún ọ àwọn lè gbé tàbí tí wọ́n sì gbọ́ kò lè rí bẹ́ẹ̀ kí lè tí ò fi lè rí bẹ́ẹ̀ ni pé kí ẹgbẹ́ náà pè ní ìsìkára kéṣe kí báyọ́ bìnrin kan ìyàmọ́ ṣe ìsìkára fún but ká sọ pé bìnrin náà ló tẹ̀fẹ́ ṣe ìsìkára fún ìtẹ́ǹpẹ̀ ní ìsìkára gan ó gbọ́dọ̀ tí lọ tó sí ẹ̀ ó gbọ́dọ̀ tí lọ tọrọ rẹ̀ gan tó so ìsìkára táwọn ọ̀rẹ́ ń ṣe ó ti bá sọ̀rọ̀ ìyẹn náà ti bá sọ̀rọ̀ ní ẹ̀ẹ́dọ́ ààbò lẹ́gì fọ́nṣẹ́ ó lọ́sàn méjì wà òkè wọ́n ní kí múnú méjèèjì a ti sọ àbá sí lo isi kára nù òdòdó kan bẹnu lé mẹ́dẹ̀ òdòdó ń fàyìn ó wù mí o fàyìn ó wà padà lọ sí ọ́ndà isi kára ó ti ṣe findit ṣe gìrì mọ́ kò dábúrú ó ṣe gìrì ó sọ bèèrè gìrì náà kí ni máa ń ṣe wọ́n àìsàn wọ́n ní tó bá tí wọ́n wà convince ló wàpá lọ sórí istikhara pé ah, mo wà convince pé nílé wọ́n yìí mo lè mú nǹkan bẹ̀ but ṣé yóò wà lórí àjò lè lórí kí n tó rí pé máa bọ́ wájú máa bẹ́ wájú ẹ̀jẹ̀ lọ ṣe yóò wà lọ sí istikhara kì í ṣe pé yóò lálàá orí nǹkan kan àbí nǹkan kó jáde wá kò sí nǹkan kan ẹni báwọn gbà ṣé ẹ̀wà kò sí nǹkan kí wá ní istikhara mú wá kí ní istikhara fẹ́ mú wá <laughs> tó bá ṣe istikhara tán tí jẹ́ tẹ̀ bá sọ fún ọ pé dẹ́ta ìbú yóò papọ̀ a jẹ́ pé ara rìsọ́ọ̀tì sí kára rẹ̀ rù ẹ̀rí ẹ̀rá àwọn mú sọ pé lára àwọn múṣílà wa ṣàbá o ní pé ká wà fáà tó bá dáa kan ní táàmọ̀ jẹ́ pé jẹ́ tí fátúwá bá dàrú àbútábágbọ̀n kan tó bá ń strange àbútáwà náà bá kàǹgà kan tó bá ń strange a lè sọ a ní kọ̀tà ká bèèrè bí wọn lórí àwọn masá ìlkọ̀ọ̀kan sóyé báyìí ìtàn ìbéèrè bí wọn lórí àwọn masá ìlì yìí o ní ó sàpèjúwe fún wa bí ní ó sọ fún wa yí pé à ń wà lójú dáàtí ní kó sínú aburú tí ó yẹ ká kó sí Islam ẹ̀sìn àmọ̀ fi ṣe competitions láàrin ara wa àmọ̀ ṣe competitions tó alámọ̀ lílé ayé kàlà kàlà náà lẹ́yìn bàtà sọ fún wa pé 30 years ah 30 days kárí ọmọdé sí pé 30 days lókúta lò kátún wá mú foundation ẹlẹ́ẹ̀kẹta foundation ẹlẹ́ẹ̀kẹta yẹn ara àwọn mùsùlùmí àti shabab náà kí ni foundation ẹlẹ́ẹ̀kẹta yẹn o náà ni pé àwọn àfà wọ́n kọ́mẹ́ntì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí torí pàwọn kan sọ pé hadisi ni lákín ètò wà alàlàásọ́ o ní pé kìí ṣe hadisi ṣùgbọ́gbọ́n àwọn èèyàn ló mọ́ lò ní hadisi bọ́ kìí ṣe hadisi kí náà ni ọ̀rọ̀ náà al-iman laysa bi tamanni الإيمان ليس بتمنى ولكن ما وقر في القلب وصدقه العمل nítorí ìmán ni àwọn kan sọ pàà nẹ́bì ló sọ ṣùgbọ́n bàtà àwọn afáà ṣe tàtàbọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ́n rí pé ọ̀rọ̀ Hassan al ni rahimahullah ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a lè trace wọnú Kùránì ni ó ní references ní Kùránì ọ̀rọ̀ tá a lè rí àwọn àtàrù mú ni látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí wá ní nǹkan tá ń wí o náà ni pé al-iman laysa bi tamanni ẹ mọ̀ ọ̀rọ̀dọ̀ lónìí aláìṣẹ́ alájọ́ ti bá súnà ráì ìlà gbogbo yìí tí wọ́n gbọ̀nyí bá dé báyìí nígbòmí wà pọ̀ wá aṣíwàtà lèkì nínú àwọn ìtumọ̀ rẹ̀ nígbẹ́ àrí ìmáàlì ìsàbìtà mọ́nà ìdánpẹ̀ ní iman kéèsì nǹkan tí ẹ̀mọ́ rò pé àníyàn mọ̀dá ẹ̀ẹ́sẹ́ àníyàn hmm. mo gbàgbọ́ yìí tẹ́ ń ṣe súnà lẹ́ra ìtì o sẹ́ pé ìfàníyàn sọ bí ẹni pò ń gba fine àwọn afáwa ni mo rò àbí mo ń azúmù pé ìdálùsùnà lọ́la ìdẹ̀lẹ́ àsúnà lọ́la ìmọ̀ ṣe ìkankanú ìbádà kan lọ́la kìí ṣe ìmọ̀nì lẹ́ni yẹn sọ torípé tí wọ́n ń pè ní ìmọ̀nì máa wà kọ́rọ̀ fìlkọlù nǹkan tó yẹ pé inú ọkàn ni ó dùn sí kìí ṣe nǹkan tí ó mọ̀ lọ sí kìí ṣe nǹkan tí ẹmọ̀ sọ pé mò ń rò àbí mm, arájá náà wẹ́ wẹ́ ẹni tó sì ní tẹ́ndẹ́nsì ìgbà tó yẹ pé ó dáa ọ́ndà tẹ́ndẹ́nsì ló wà yẹn kò tí ì débẹ̀nu nígbòbá tó débẹ̀ tán nígbà dápọ̀ wulẹ̀ amẹ̀lì ẹni tá in tí ń fi ara ṣe pé ọkà àlétúwò in tí ń fi ara ṣe yẹn ó gbọ́dọ̀ sọ̀dákọ̀ kó ní imọ̀ ó gbọ́dọ̀ represent pé àbíkó jẹ́ pé significant kan wà jẹ́rìí gbá ah, lágbájá mú ẹn tó ní imọ̀ ni lápòjúwe ẹ̀sánpò ọ̀rọ̀ yìí wà nílẹ̀ Yorùbá àfá ìwá àwátà tí ó gan ọkàn wa gan dájú yìí lọ àwátà tí ó gbóṣàjú ẹ̀yìn ní ìgan wà gan náà púpọ̀ àbí ọ̀dọ́ ń sọ o kèsọ́ àwọn bàbá o mú sì túnṣe aláhà àwọn títà ọ̀nà ló mẹ́tí ń sín ọkàn tí wà igán mọ́jú ẹ̀yìn àfá ǹgan lọ àfá gbẹ̀yìn olẹ̀ tẹ́ pé ọkàn rẹ bá dáa lóòtọ́ iṣẹ́ ọwọ́ rẹ tó ń ṣeun yóò mọ̀ reflected àárín ìwà àtọ́lọ́hun lórí ìmánì tó ní ó ṣe lórí àwọn ìbàdá tó ní ó ṣe ó mọ̀ ṣe alápọ́kàn rẹ̀ ọ̀dá torí pé ẹni yóò mọ̀ jẹ́ kẹ́ feel less ní pé àà ah, nígbàtí lè bá wá ń sọ pé òun tó sáájú àwọn kan wà ìgbẹ̀ni àfàṣẹ́rì wà pé ẹni tọ́kàn rẹ̀ bá dá lóòtọ́ yóò àmọ́ mẹ́rin wá ẹ̀yìn yẹ̀wúdí kan ó sọ fọ́mọ rẹ̀ pé kò gbọdọ̀ jẹun nínú àwẹ̀ ọmọ rẹ̀ wá jẹun níta lọ́kàn pàdé wípé kó fi lè gbọ́lá fún ààwẹ̀ ọlọ́run ayé orí yóò wà lùjẹ́ náà pé ṣe rí pé ọkàn rẹ̀ dáa báwọn tí ó bá mẹ́yìn wá tẹ́yìn bá fẹ́ mọ́ twist àdìsí yẹn yóò lè ní àhá ẹjọ́ tó fún yín mi àwọn afá mọ́ sọ̀rọ̀ kan níjọ́ kìíní àná bí jẹ́ pàdìsí wà lórí ẹ̀ wọ́n ní aṣẹ́wó kan ó fi bàtà bu omi fún ajá pé ọlọ́run wá ní wà lùjẹ́ náà ẹjọ́ kí ló lò sọ́kàn kan ṣẹ́gbẹ́ tó bá sọ gbogbo ẹni tó mẹ́rin wá fún ẹgbẹ́ ẹlòmí ò fẹ́ wà kàn mí ní tó ń sọ yìí náà náà ní fine káwàá wùdá ìkì ìyẹn láti máa ń kó padà sọ́dọ̀ àwọn tó bá sọ pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni wà ìsọkúsọ ni ẹ̀sìn ni ìwà kọ̀tún lẹ́sìn ìyẹn lè níwà kò mọ́ lẹ́sìn ìyẹn lè níwà kò mọ́ lẹ́sìn ṣùgbọ́n kò dáa tó ẹni ò tí lẹ́sìn ètò kó wá lẹ́sìn kò mọ́ níwà àwọn paraphrase yẹn yíwa ìyẹn lè níwà kò mọ́ lẹ́sìn ó pé múnfík ni oríṣi àwọn kan community distress yóò ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò lẹ́sìn ó sì kù sórí kúfùrù yẹn a sì rẹ́ni tó jẹ́ pé nígbà yí ànìyàn ó lẹ́sìn ẹ̀sìn yẹn wá fún akọ níwà ẹ̀sìn yẹn tún kọ níbò ní ó ṣe wùwà a jẹ́ pé interview establish ni pé ẹ̀sìn ni wà ẹ̀sìn ni ó kọ bó ló ṣe wùwà ẹ̀sìn ni ó kọ pé àyẹ̀mọ́ lójú àánú o èyẹ̀mọ́ ìṣọ́lá kọ o èyẹ̀mọ́ lámojú kó gbà mí o ẹ̀sìn ni ó kọ pé tán bá gbọ́ létí dédé mọ́ sí gbọ́ ní kó gbà tó àwọn kò fẹ́ gbẹ̀sán o tó bá o ní o lè rí gbá ní èdè bó ṣe gbọ́ o létí <laughs> fine ẹni tó wá mú ogbà àdísì yẹn tó kó ogbò ẹ̀wà tó kó ogbò ọ̀rọ̀ lẹ́ni jẹ́ àtàn tó fàn àwọn tó rí yẹn tán fájá ní kinní kan tán fún kinní kan yìí ìmánì wà lọ́kàn wọn ìmánì yẹn ló iṣẹ́ tó ń tán ṣe ìmánì wọn ló iṣẹ́ tó ń tán ṣe tó bá fi lè mú aṣẹ́wó lójú àánú sájá ó jásáwò òtùmọ́ èyàn lè jásáwò kó jẹ mùsùlùmí nínú Islam gan ṣe ẹ̀pẹ́ yóò túmọ̀ sí pé kíní and at least yóò reflect ìdàbóyọ́ túnrà bí òkírùn ìwọ́n lọ́wọ́ fẹ́mọ̀ tútù pé bí wọ́n ti rí mẹ́lá sẹ́wọ́n ti rí pé ìwé ìkírùn olóòkírùn ìwọ́n ń sẹ́bọ́ òkú náà ń sẹ́bọ́ ìtàdìsíyẹ́ sì mú wa ní pé záàmì yà tù jù bẹ́ẹ̀ náà kò jù báyìí pé àṣẹwò ni ó ní pé ẹni láti mọ́ ṣẹ́ àwọn ọ̀rọ̀ táyẹ̀ bá ń sọ wípé ẹ̀yin ọkàn tí wà ẹ̀gan ó mọ́jọ kan yín lọ ẹ̀yin àbá tó jẹ́ pé ẹ̀yin ní Boko Haram ẹ̀yin àbá tó jẹ́ pé ẹ̀yin gan ni ẹfẹ́ ah, àtàdé àti láwọn tó rẹ̀ sòkò tó mọ̀ Ah, mo bẹ̀rù àwọn àbáhùn ọmọ ilé ẹbí pé generally speaking impression àwọn ẹ̀dá ti ráwà sí sòkò tó wà nílẹ̀ ni pé àà ah. wọn ìforí jíyàn o wọn burú abúṣe ẹgbàwọn èèyàn pàdé dára torí ẹmbá máa ń dí ẹmbá máa ń ṣe business pẹ̀lú àwọn ìrádà yóò rẹ̀ tí òkun náà pé ah, mo ti láni ẹgbẹ́ mi ní tó lè dèmí àti àwọn tó kò tó wọn bá balẹ̀ papọ̀ ìtọ́nà àwọn ọmọ ìyá wa ní mọ́ níyà ó fẹ́ ṣe nìka níléṣà àwa lọ jáde lé wọn lọ yẹ́yàwó sí ń sọ ń sọ bí ẹni pé ah ẹni tó kò tó olù balẹ̀ ah ah ah òun ò bẹ́lọ́ kí kankan jẹ́ àwọn àti wọn papọ̀ níṣẹ́ ah ọlọ́wọ̀ ní jẹ́ táwọn èèyàn bí kí lọ́kọ̀ gọ́ọ̀nà sí fọ́mọ́ gọ́ọ̀nà sí àwọn èèyàn arẹ́gbẹ́kọ̀ ní ah ẹwù pẹ̀lú bẹ́ẹ̀ tí wọ́n àwọn èèyàn bàbá wa náà ń bẹnu ọkàn míì náà tẹ́gbé tó bá ti lè mọ́mọ́ lọlé tó mọ́ bá ti lè ní ogun àbísókò tó bá gbalẹ̀ ìtùmọ̀ boko haram so lárísọ́wọ́ ọ̀nà ìwà tí Islam kọ́ wa òní ká múlò ká má mú ìwà tí ilẹ̀ Yorùbá kọ́ wa lò lọ́gọ́rọ̀ ọgbà a ní gbogbo ìwà Yorùbá ni ò dá o ìwà Yorùbá tó dáa pọ̀ o tí ìwà Yorùbá dáadé yòòbó sọmọ lóókọ tọmọ bá dàgbà tán yóò mọ̀ pé òun dáyé òun àti bàbá òun gbèsè owó labi ṣẹ̀gbọ́n jẹ́ kó yẹ pé owó tí mo lórí ẹ̀pọ̀ kó tó dúó yòòbó ọmọ sọmọ mí pé ayọ̀mídé wọ́n tí yẹ pé à wọ́n dé láyọ̀dé àwọn wa ń kọ́ àwòdì ayọ̀ yóò bá dá ìwà wọn dáa ṣùgbọ́n ìwà tí islam mú wa ó píọ̀ jù wa Yorùbá lọ tó ń ti bẹ́ẹ̀ káwànà ọ̀dọ́ náà lọ́kùnrin àti lóbìnrin ká establish ìwà èyí tí ó ṣàfihàn concept tí islam mú wa kí Allah subhanahu wa ta'ala